so mo kí n káàbọ̀ padà bàbá wa ní Olúwaṣewà ní dáàdi ẹni tábà tẹ̀ mọ ibi tí ogun ti ń jà wá ìgbà yẹn la máa mọ ibi tí a máa dojú àdúrà kọ ìgbà tẹ́ tún sọ́lẹ̀ nǹkan ní kéèyàn tún máa lọ tẹ́rí sí ilé ìjọsìn tó jẹ́ pé májẹ̀mú tó wà ń bẹ́ ò tún bá yàn sí pé torí ibòmíì wà tá a bá ti gbàdúrà tádùrà gbà fúngbà díẹ̀ ṣùgbọ́n báwo la ṣe fẹ́ mọ ibi tó yẹ ká ti lọ máa gbàdúrà torí wòlíì kún ayé o ṣọ́ọ̀ṣì náà dẹ̀ kún ayé àwọn èèyàn ibi tí mìíràn bọ́dẹ̀ ti ń ṣẹlẹ̀ ní ní ibẹ̀ ni àwọn èèyàn fẹ́ máa lọ. torí pé wọn ò dá òtítọ́ mọ̀. Mm. ohun tí bẹ́ẹ̀ sọ fún wa ni pé where you know the truth truth shall set you free nígbà tí ìwọ bá mọ òtítọ́ òtítọ́ yóò sọ ọ́ di òmìnira ó ní ẹ máa fi ẹ̀mí wádìí ẹ̀mí kò sí bó o ṣe fẹ́ mọ̀ tó fẹ́ dé abẹ́ ìjọsìn kan gbogbo ènìyàn ni ọlọ́run máa ń bá sọ̀rọ̀ ara máa sọ fún ọ ẹ̀ máa sọ fún ọ á sọ fún ọ lójú àlá nígbà tí ọlọ́run bá tára bá dẹ̀ ti ń sọ fún ọ tó o bá máa pẹ́jù ńbẹ̀ oṣù mẹ́ta oṣù mẹ́fà tí ọlọ́run ọba fẹ́ kó pakoko pantọ́ jẹ́ pé òtítọ́ nìwọ náà gbé wọbẹ̀ mm. ọlọ́run máa fara hàn wá tètè jáde mm. bí ènìyàn bá sì wà lábẹ́ májẹ̀mú májẹ̀mú mi sì wà tó pé òtítọ́ májẹ̀mú òdodo ni ṣùgbọ́n ogun tó ń bá ènìyàn ẹ jà tó ń bá jagun tó ń bá fínra ojú májẹ̀mú yẹn lọ tí ogun yẹn bá ti lágbára ju májẹ̀mú tó wà lábẹ́ rẹ̀ lọ ogun yẹn ò lè ṣẹ́ o mm. ìdí nìyẹn tó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń wọ́ ọ lọ pé májẹ̀mú yìí wà ó ní májẹ̀mú ó ń tú èèyàn sílẹ̀ ń lọ́pọ̀lọpọ̀ àwọn míì tán ti dìde náà fi ń wọ́ lọ́bi tí mm, èrò pọ̀ sí mm, mm. pé májẹ̀mú yìí náà ọmọ àtògùn ayé àdúrà ń gbà ń bẹ ogun ṣẹ́ ń bẹ ogun ṣẹ́ ń bẹ. tábà wá rí onígbàgbọ́ tó ti ò sí ogun ti wà ní inú ayé ẹ̀ torí ẹlòmíì ẹlẹ́bí gbàtẹ́ pé kàn ṣe ṣe ṣe ṣe ó gbà gbà gbà gbà gbà tó dàbí pé òun fúnra ẹlẹ́wọ̀n mi ò tẹ̀ wá àdúrà ẹ̀ gbà mọ́ ṣé ó lẹ́tọ̀ọ́ láti sọ pé ẹjọ́ wòlíì ẹjọ́ bá mi lọ orí òkè ká lọ gbàdúrà. ah wẹ́. torí mo mọ àwọn èèyàn tó máa ń gbé wòlíì wọn ní àwọn gbé wòlíì àwọn ó bá wọn lórí òkè ọjọ́ méje. orí òkè dáa kí ènìyàn máa ń lọ kì í ṣe pé àṣẹ kan wà tó lágbára ju ilé ìjọsìn lọ lórí òkè hmm. ṣùgbọ́n ẹ mọ̀ wípé tẹ́ ẹ bá wà lórí òkè ẹ máa ní ààyè láti concentrate lórí àdúrà torí èmi gan máa ń rò ó sà pé ṣé nǹkan tó ní ká tó sọ mí ní méjì orí òkè hmm mo wò pé ṣé àìmájẹ̀mú kan wà fún orí òkè tó yá torí ó possible kí májẹ̀mú kan wà ní orí òkè tó ń gba tó ń jẹ́ kí àdúrà tètè máa gbà. májẹ̀mú máa ń wà lórí òkè ìdí ẹ̀ rí pé tẹ bá dórí òkè wọn jẹ́ kí ènìyàn ṣe ìdọ̀tí síbẹ̀ kò sí bó o ṣe lè lówó tó tàbí tó o lágbára tó wà ó máa bọ́ bàtà ẹni tó bá ti dórí òkè ìdí nìyí lẹ́yìn rẹ̀ ṣé wọ́n tó wà ní gbó láì jẹ láì mu ló fẹ́ sọ pé ọ̀rẹ́ nìkan tó ń kiri ata ọ̀rẹ́ nìkan tó ń kiri iyọ̀ ọ̀rẹ́ nìkan tó ń kiri ata bẹ́ẹ̀ mọ́jú sí mi. Mm. àdúrà rẹ máa tètè gbà ààwẹ̀ àti àdúrà lórí òkè ọjẹ́ ìra ẹrẹ ẹni lọ́kàn sílẹ̀ láti bá ọlọ́run sọ̀rọ̀ téèyàn bá dẹ̀ ti rẹ ọkàn rẹ̀ sílẹ̀ ọlọ́run tètè máa ń gbàdúrà onírẹ̀lẹ̀ hmm. ìdí nìyí ẹni tó bá fẹ́ kógun ṣẹ́ tẹ́ ẹ bá wo nóòwe àṣàyà forty two ní ẹsẹ̀ kẹtàlá rẹ̀ àṣàyà forty two ní ẹsẹ̀ ẹsẹ̀ láti ẹsẹ̀ kẹtàlá. ká lọ tábìlẹ̀tì táwọn máa lò lórí ètò yìí tí dáàdì bá ti ń bọ̀ àìsáyà forty two láti ẹsẹ̀ kẹtàlá eh, olúwa yóò jáde bí ọkùnrin alágbára olólùwà yóò jáde bí ọkùnrin alágbára yóò ru àwọn òkè sókè bí ológun. yóò ru àwọn òkè sókè bí ológun. yóò kígbe. yóò kígbe. nítòótọ́. nítòótọ́. yóò ké ramúramù. yóò ké ramúramù. yóò borí àwọn ọ̀tá rẹ̀. yóò borí àwọn ọ̀tá rẹ̀. ìyẹn ni pé tó o bá lè pariwo nínú àdúrà tó mhm. pariwo sí ọlọ́run pé ọlọ́run gbà mí. yẹn ni pé kì í ṣe àwọn àdúrà olúwa tó lè lómi ìṣe alóhùn ò pariwo ah. tó bá dẹ̀ ti kúnlẹ̀ ìṣẹ́jú kan á lọ́lọ́run òróró á ní olúwa kí n tó wí o ti gbọ́ kí n tó sọ ọtí mọ̀ jésù olúwa o ti gbàdúrà tán ni. ogun ilé ẹlòmíì ọgbà jẹjẹ <laughs> àwọn agídí ogun kan wà tó jẹ́ wípé wọ́n stubborn gan. <laughs> ok kàtígórì ìbàyẹ kàtígórì lójú. Ah, ìpè tó stubborn ló máa gbé ogun náà jáde àwọn ará ogun wà afọ́jú ogun wà adití ogun wà. <laughs> ṣe rí arọ ogun ẹjọ sáfì ọtún gbọyẹ rí arọ ogun arọ ogun ìpè máa ń gbé jáde lẹ́sẹ̀kẹsẹ̀ hmm. Hmm? Hmm. adití ogun ìpè máa ń gbé jáde adití ogun ìpè máa ń gbé jáde lẹ́sẹ̀kẹsẹ̀ <laughs> ṣe rí afọ́jú ogun kò ní mọ bíi tí ogun yẹn gan ti wá kò ní ríran lọ bẹ̀. a gbàdúrà ni a gbàdúrà ibi tó ti yẹ pariwo kò ní pariwo ẹ̀ka ẹsẹ̀ kan sí ẹ rí i pé ó nìkan ké láéláé ni mo ti dákẹ́. ó ní láéláé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo ti dákẹ́ o. mo ti gbé jẹ́. mo gbé jẹ́. mo ti para mi mọ́ra. mo para mi mọ́ra o. nísinsìnyí ṣùgbọ́n nísinsìnyí. èmi ò ké bí obìnrin tí ń rọbí. bó lóbìnrin tí ń rọbí ṣe bó lóbìnrin ah, tí ń rọbí olúwa o kíní ọ̀rọ̀ ọ̀rùn ariwo yẹn náà ó lágbára pariwo sọ́lọ́run pé ọlọ́run gbà mí hmm. tó pariwo tó sunkún sí lọ́rùn hmm. tí ì ó tán padà sínú ẹ̀ṣẹ̀. Hmm. tí ìsariwo pé o pa eh, eh, olúwa o ní ìpa wípé tó o bá ti rí nǹkan gbà lọ ọlọ́run máa ń dán èèyàn wò á hmm. gbọ́ lásìkò yẹn hmm. yóò wò bọ́yọ̀ jẹ́ ọmọ tó ẹ kàdélẹ̀ ni. Ah, ó ní èmi yóò parun èmi yóò sì gbé mi. ó ti tó tó o bá lè pariwo sí ogun tó ń jà ọ́ yẹn tí alágbára fi bẹ̀ yẹn ọlọ́run máa parun. èmi yóò parun. yóò parun ni. Mm, mm, torí kì í sóun mm, ló kì í tó fogun sínú ayé ẹ ló ṣẹ̀dá ẹ ńgbà tó lọ́n fẹ́ ṣẹ̀dá ẹ ọmọ rẹ obìnrin gan jà màmá sẹ màgbà tẹ lóyún àkọ́bí. rárá sá yan ṣàìkún pé Ọlọ́run ti ṣe síbẹ̀ ni. kò sì sí kan mọ̀ ìgbà ah, ohun tó yẹ kí n rí mi rí ìmọ̀ ti dùn torí ẹ̀yẹ tẹ́ ẹ gbé ọmọ màmá máa ń ṣe ọlọ́kọ̀ ni wípé ọmọ mi ní lágbájá bàbá ẹ̀ ló sì wà ní ìdògùn ayé rẹ̀ ọmọ mi ní lágbájá lágbájá báyìí wípé kí ló dé ó wá bí mi léèrè àwọn ọ̀rẹ́ mi náà wá bí léèrè pẹ̀lẹ́ o mo mọ̀ pọ́ mọ ẹni o ṣùgbọ́n mi ò fi okùn fà á wá sábẹ́ májẹ̀mú mi ṣùgbọ́n mi náà fẹ́ bí ọ léèrè kan ìwọ ló wọ ló bí lóòótọ́ à ń porúkọ rẹ̀ mọ́ ọ mm. ṣùgbọ́n tó o bá ti lè sọ fún mi tí mo bá fi jáwọ́ bẹ̀ ni pé tó o bá ti lè sọ ìgbà tó di ọmọ nínú ìyá rẹ̀ mm. ṣèyẹn lélẹ̀ òǹkà àkọ́kọ́ gbólóhùn àkọ́kọ́ àsìkò tí ọ̀rọ̀ àkọ́kọ́ jáde lẹ́nu rẹ̀ sì yẹn ní ìkejì mm. oúnjẹ àkọ́kọ́ tọ́kọ́ jẹ mm. àsìkò tó jẹ kò mm. lè sọ ibi tọ́mọ yẹn ti dominira yẹn. alágbára máa ń fogbó sínú ayé nìyẹn ṣùgbọ́n tó o bá lè ké pé ọlọ́run lóhùn rárá ọlọ́run máa gbọ́ ó ní kò sẹ́nikẹ́ni tó pè mí tèmi ò ní dá lóhùn. ìyẹn ni pé gbogbo àwọn ni <laughs> ogun ilé ẹlòmíì kò pẹ́ ná kò ní lọ àfi tẹ́ ẹ bá pariwo mọ́ tẹ́ Mm, táwọn ará ẹni pẹ́ lómi kò lè dá nìkan gbàrú àdúrà yẹn torí mo níyàn kan tó pé a lọ fún prógráàmù ni ṣe ní nígbà tí àwọn prayer warrior bá wa gba àdúrà yẹn tán àdúrà yẹn dojú ẹ torí èmi náà rí bí bá ṣe ń gbàdúrà yẹn ọjọ́ yẹn lè ọjọ́ yẹn ò tí ì ṣùgbọ́n ti ń rí testimony wọ́n fi wá sínú àwẹ̀ ni ṣé wọ́n rí ẹni tá a jọ lọ torí àwọn prayer warrior yẹn wọ́n ń gbàdúrà wọ́n ń pariwo sí wa létí ọjọ́ kejì olóòrùn wòrò kò fẹ́ lọ mo ní kí ló dé ó ní etí òun ti fẹ́ di <laughs> ó ní etí òun ìyẹn ni wípé bọ̀tálẹ́ni yẹn. kò tí ì ṣetán tí ó lọ́wọ́ ogun ṣùgbọ́n ó lè rí ànágbà o ó ti ṣẹlẹ̀ rí. ó lé tí òun wo kó fẹ́ di pé kí ló dé yẹ fún bàbá àpariwo tó ló gbàdúrà. ó lè rí ànágbà mo ti mú àwọn èèyàn lọ sórí òkèèrè lérí o nígbà tí mo débẹ̀ tá a dórí òkè à ń gbàdúrà ẹni tó lè gbàdúrà dáadáa tá a jọ lọ ogun ayé rẹ ò tètè ṣẹ́ bẹ́ẹ̀ hmm. ṣùgbọ́n ọlọ́run papà ṣẹ́gun ẹ̀ sẹ́rẹ́ ní tí ò gbàdúrà tó sùn tó ká nígbà tó tútù dé òun ni ọlọ́run gbọ́ tiẹ̀ torí pé ó rí gbà kábíyèsí bíbélì ti sọ ó lè mí yóò ṣàánú. fáwọn tèmi yóò ṣàánú fún. yẹn ni wípé gbogbo ogun tá a bá tiẹ̀ ní ká bá fẹ́ àánú sí kó lúwa ṣáà ṣàánú fún mi. kò kàn tiẹ̀ gbarú àwa ìgbọ́ torí abẹ́ àwọn ìránṣẹ́ ọlọ́run ńláńláńlá ó ti labẹ̀ kọjá sóò táwa bá ń gbàdúrà mm, kò mm. kà á sí. Mm. ṣùgbọ́n ọlọ́run fi àjùlọ hàn án torí pé ìtúsílẹ̀ rẹ̀ ń bẹ lọ́wọ́ mi. nígbà tó tú àkókò tó gun ayé rẹ̀ fẹ́ sẹ́ ìgbà tó tú àkókò ah, mi ò kú dárúkọ tí àkekè fẹ́ jáde ìgbà yẹn ló ń lọ́ra mọ́lẹ̀ ló ń nura ó dẹ̀ jáde live láì gbàdúrà ah. ó lémi yóò ṣàánú fáwọn tẹ́mi yóò ṣàánú fún ṣùgbọ́n torí pé ó ti lọ ó ti dórí òkè yẹn orí mm. òkè yẹn lógun ayé rẹ ti ṣe. Mm, mm, ìyẹn ni wípé àwọn ogun kan wà tó bá ẹ bá rí i pé ó ti wá torí ẹlòmíà ní wàhálà yìí òun pọ̀ jù òun ti gbàdúrà gbàdúrà òun fẹ́ lọ kó sómi èmi àwọn ẹ má kó sómi o ẹ má para yín o torí pé kí ni ẹlòmíà ní kóun kúkú parí ẹ gbogbo kúkú tán kí ló ń tán ọmọ àṣẹ express ọ̀run àpáàdílẹ̀ folúwa ẹni ẹni bá parẹ̀ torí ẹ̀yin kọ́lẹ̀ fúnra yẹn ẹ̀yin kọ́lẹ̀ ní ẹ̀mí yín ẹ̀ẹ́dẹ̀ gbúdọ̀ gbá ìyẹn ni wípé àwọn ìránṣẹ́ ọlọ́run àlàyé sì wà lórílẹ̀ tá a lè sá lọ bá nígbà tí ogun ayé wa bá dàbí pé kò fẹ́ gbọ́rọ̀ mọ́ mo gbàdúrà lórúkọ jésù pé ogun ò ní jà wá dáàrí kẹ́ ẹ tó máa lọ tábàárẹ́ nìkan nínú ilé tó ń wò yín báyìí tógun kan ti ẹ̀ ń jà tó dàbí pé ogun yìí gan ti ẹ̀ wá fẹ́ sílẹ̀ lórúkọ ti bàbá àti ti ọmọ mm. àti ti ẹ̀mí mímọ́ àṣẹ látọ̀dọ̀ ọlọ́run olódùmarè ni ó yẹ́rìn àoyan àwọn kan láti lọ́ọ́ tú àti láti lọ́ọ́ dè mm. gbogbo ibi táyé ti di ọ̀nígbèkùn torí pé ọgbọ́ ọ̀rọ̀ olúwa aláàárọ̀ ìlórúkọ jésù ọ̀run tú ọ sílẹ̀ mo wí tàṣẹtàṣẹ pẹ̀lú májẹ̀mú àpọ́sítólì ayọ̀délé babalọ́lá mm. níbi tá a yé di ọmọ yẹn tí wọ́n ti ní pé òní rọ́nà lọ lórúkọ jésù olùgbàlà ogun ọ̀run tú ọ sílẹ̀ ẹ àwọn tó ń pokùnso yẹn wọn nírètí ni ó yẹ ká kọ́kọ́ ti mọ̀ ńgbọ́ bá ti dáyé kọ́ mọ̀ wípé mm. ogun àti ògo wọn jọ ń gbé ogun ògo àti ìjì wọn jọ ń rìn ogun mm. àtògo wọn jọ ń gbé mm. ẹ gbọ́ mi sà ogun àti ìjì wọn jọ ń rìn ìwọ tó bá máa lógun tó bá máa lógo ó máa lógun ìjì máa jà ọ́ ṣùgbọ́n àṣẹ àti májẹ̀mú tó dá ìjì dúró létí òkú pupa gbogbo òjì tó ń jẹ bó ṣe ń gbọ́ mi láàárọ̀ tó sì ṣe àmì mẹ́ta lórúkọ jésù olùwà nínú ayé rẹ ọ̀run dá dúró bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó rí o jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù dáàdì wa kí ẹ tún máa lọ lórí ètò ògo ìgbàlà ṣe wà lórí social media kankan láti lè rí a facebook ní ṣé dáàdì ti ẹ̀ ráàyè facebook. <laughs> mo wá facebook mi ò kàn ń lò ó bíi alára mi. ó dà ẹ̀kọ́ ti ẹ̀ dárúkọ yín fún wa lórí facebook. <laughs> ọ̀dà ṣẹ́ẹ̀rì àwọn ọ̀rẹ́ṣẹ́ ọlọ́run ọ̀rá yìí. prọfẹ̀t bọ̀dé ọ̀nà àrídìí náà ni. <laughs> bóyá bí oṣù bíi mẹ́ta sẹ́yìn ni dáàdi ti wo facebook ẹgbẹ́ ṣùgbọ́n kò sí wàhálà ẹni bá fẹ́ kàn sí dáàdi tẹ́ bá ti rí mi èmi ti dpa wọn lórí orísun tẹ́ bá ti rí mi ẹ̀ ti ní prọfẹ̀t nìyẹn àdúrà yín àgbà dáàdi ìgbàlá lórúkọ jésù pé kòlóbó òróró yín kì yóò gbẹ ní orúkọ jésù tọ́bọ̀ wá rí ṣé kọ́ṣẹ́ yọkàn kẹ́ tó máa lọ ṣé ó lẹ́tọ̀ọ́ kíyàn máa gbà ó gbogbo nǹkan tí wòlíì bá sọ gbọ́. Hmm. ẹ ṣe èèyàn lè gbà torí bíbélì wípé ẹni tó bá gbọ́ràn sí àṣẹ wòlíì yóò jèrè wòlíì hmm. ṣùgbọ́n kan wà ń bẹ̀ ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni wípé bíbélì wípé ègbé ni fún ẹni tó wí nígbà tó lọ́rùn rán ẹ jẹ́ kẹ́ni yẹ gbàgbọ́ tí wòlíì sọ bóun bá ti gbàgbọ́ yẹn tó sì jẹ́ pọ́ lọ́rùn rán yẹn ègbé yẹn ègbó yẹn ó ti lọ sórí wòlíì yẹn. Hmm kò sí lórí ìtẹniyẹ mọ́ ó ní ègbé ni fún ẹni tá a fi rántí kò jíṣẹ́ ègbé sì sẹni tí a kò fi rán tó ń jíṣẹ́ bíbélì ṣe pé bí ayé àti ọ̀run kọjá lọ ó ní kíkiri kan nínú ọ̀rọ̀ mi yóò kọjá láìṣẹ̀ ti bàbá mi rán kó ń mm. gbàgbọ́ mm. Mm. bó ń bá ti gbàgbọ́ yẹn ẹ̀bi àti gbogbo tó ṣe yẹn ó ti wà lórí wòlíì yẹn tọ́lọ́run ọba sọ. ṣùgbọ́n àti láwọn wòlíì tó ti kóyàn ṣìnà tẹ́pẹ́ lómi àní òun ò tiẹ̀ wá lọ ṣọ́ọ̀ṣì mọ́ àwọn wòlíì ti ba ayé òun jẹ́. ẹ̀gbọ́n ti bíbélì wo ni. mo rí wòlíì ọlọ́run dárí mo mọ̀ pé lè yí òṣìṣẹ́ ọlọ́run wòlíì ọlọ́run tó gba ìyàwó níyàwó obìnrin yẹn dẹ̀ kẹ́rù kú olè yẹn dẹ̀ lọ́kọ ti wòlíì. ẹ̀gbọ́n ti bíbélì wo ni. Hmm. kọ́lọ́run kó jọ ọ́ kó ràn wá lọ́wọ́ ṣe rí ìwé mímọ́ yìí pé ó lórí pẹpẹ hmm. lòun ó ti bẹ̀rẹ̀ ìdájọ́ hmm, ẹ̀ mọ̀ ọlọ́run mọ̀ ju gbogbo ẹ̀dá lọ ó mọ̀ ju gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run lọ ẹ̀gbọ́n mi ọ̀pọ̀lọpọ̀ orí pẹpẹ ló ti di igbó gbalẹ̀. ìyẹn lẹ́yìn síbẹ̀ wọ́n máa lọ gbàdúrà. Ọlọ́run kó jọ ọ ìwọ tó lọ síbi wọ́n ti fi orí pẹpẹ ṣe igbó gbalẹ̀ ọmọ pé eégún ni ọyọ sí ọ ní ọ̀dọ̀ ọláre n bò bá dọ ọláre tán tó bá fún bisikíìtì tó bá tún lọ náà yóò tún náà lẹgbàá. Mm-hmm. torí májẹ̀mú eégún ló fi dìde. Mm-hmm. ìwọ òde mọ tiẹ̀ yọ̀nà lẹ́gbàá. akọrin pé òun lálàtẹ̀gùn léwu. àjẹgbani ànà mm-hmm. ń pàṣán. Mm. wọ́n fi màálù pele orí pẹpẹ ọwọ́ àsùn olóòjì lóru orí màálù tó ń kàn ọ́ pẹ́pẹ́pẹ́ ìtàn rìn mọ́lẹ̀ lójúde mm. lójúde ó ti dandan kọ́ kàn torí màálù náà yọ ọ̀dà lọ yọ ọkọ̀ kàn náà kó tó di pé yóò fún ní nǹkan mm. ṣùgbọ́n ó ní límìtì ó nígbà àti àkókò wọ́n ní àdéhùn lórúkọ Jésù olùgbàlà ìjọba ọ̀run lè ro nígbàgbọ́ olúwa yóò mú adélé àmì o Jésù a ó sì dọ́run sinmi àmì Jésù ohun tí mo rí nù. tó Bíbélì ń dádì ní ìjọba ọ̀run ni èrè onígbàgbọ́ tí ọlọ́run máa mú wa délé mo gbàgbọ́ lórúkọ jésù ọlọ́run máa mú wa délé o. orin kan bẹ tọ́lọ́run máa kọ fún mi mm. olúwa dákun wá ràn mí lọ́wọ́ mm. títí tí ó fi dópin bàbá mi máa jẹ́ ń fi gbẹ̀yìn sẹ́gbẹ́ àwo. Mm. àwọn kan bẹ̀rẹ̀ dáadáa wọ́n parí ẹ̀ ní burúkú. àwọn kan dẹ̀ ní ìwà burúkú náà ti ń wù láti jẹ́ kú díẹ̀ báyìí wọ́n dẹ̀ bọ́ sọ́dọ̀ jésù ọlọ́run wá ṣàánú fún wa tí ò dáàdì mo dúpẹ́ ẹ jẹ́ ká dáni díẹ̀ tí má máa padà wọlé àbọ̀ sí ìpele tí ó kàn yẹn ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú olórin ẹ̀mí ẹ kú wòye. ẹ ṣe